Yoruba Unit 22 Basic Dialogue Dialogue for Learning Nǹkan Nǹkan Fi Fi filia, filia, ta filia, ta filia, si a ta filia. sí nǹkan tá a fi rí ọ kò sí nǹkan tá a fi rí ọ kò sí nǹkan tá a fi rí ọ ṣé kò sí nǹkan tá a fi rí ọ ṣé kò sí nǹkan tá a fi rí ọ. ké ké yẹn yẹn yẹn yẹnẹ yẹnẹ ké yẹnẹ ké yẹnẹ wá ké yẹnẹ wá ké yẹnẹ mo wá ké yẹnẹ. mo wá kí yín ni bínú bínú sí mi sí mi bínú sí mi bínú sí mi ṣe bínú sí mi ṣe bínú sí mi. Ṣé bínú sí mi? àyẹ̀ àyẹ̀ rí rí ráyè wá ni ráyè wá ni n kò ráyè wá ni n kò ráyè wá ni iṣẹ́ iṣẹ́ díwọ́ díwọ́ púpọ̀ púpọ̀ díwọ́ púpọ̀ díwọ́ púpọ̀ iṣẹ́ mi díwọ́ púpọ̀ iṣẹ́ mi díwọ́ púpọ̀.